kò lè dédú ìmẹ̀kọ torí pé ìlú ṣé àwọn ọmọ ṣé wọ́n mọ ìtàn ìlú ìmẹ̀kọ ni tó fi ń sọ̀rọ̀ sí ìlú ìmẹ̀kọ nígbà tí papa ọ̀ṣọ́fà wà láyé where is this stupid person you are calling prophet eh, Tibetan ṣe rí ìlú ìmẹ̀kọ tẹni tìmẹ́ǹde kí lẹ ti porúkọ ẹ̀ nà. Eh, eh, Marcus Tibetan. tibẹ Tibetan Tibetan who is Tibetan in celestial job price. ṣé òun jẹ́ gẹ́gẹ́ bí ẹni ìpè òtítọ́ nínú ìjọ mímọ́ tó lè sọ̀rọ̀ sí ìlú ìmẹ̀kọ nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ ìlú ìmẹ̀kọ tó sọ pé wọ́n lọ ń ṣe rádaràdà ń bẹ hmm. wọ́n ń ṣe ranù níbẹ̀. Hmm. Ah. ó lè lọ tó ń. kò ní lọbẹ kò tẹ̀lé lọbẹ kò lè dé ìlú tó bá dé ìlú ìmẹ̀kọ inú ara àrùn asọ́pa hmm. bàbá òṣòfà sọ wípé ẹnikẹ́ni ẹgbẹ́ bóyá sọ ẹnikẹ́ni tó bá gbìyànjú láti tú agbo ìjọ mímọ́ ká onílé àti ọ̀nà ẹ̀ á dàrú hmm. ìmẹ̀kọ ìlú ìmẹ̀kọ ó dàbí ìdí ẹ̀yìn ṣẹtìrí ìdí ẹ̀yìn rí ìdí ẹ̀yìn hmm. eh, ẹ̀gún pọ̀ lára ẹ̀ hmm. bí ẹ̀dá alàyè kan bá gbìyànjú láti fi ọwọ́ bá ìdí ẹ̀yìn ọwọ́ yẹn máa fàya ni o bàbá àṣọfà gbé ọwọ́ lé lórí bàbá àṣọfà ní ẹni àkọ́kọ́ tó gbé ọwọ́ lómi lórí tó pé ah, èyí ni àwọn lára àwọn wòlíì ọlọ́run mi. Hmm. gbogbo ibi tí n bá ń lọ tí n bá gbé bàgbé pé mo fẹ́ rìnrìn àjò sùtánà mi bíbélì mi ìwé orin mi làkọ́kọ́ tí màá fi tẹ̀lé báàgì mi. sọ fún mi sọ fún wọn pé it seems these guys has run mad go and put him in the cell. Mm? I spent nine days in the cell but nine days yẹn padà bí few hours lójú mi ni. lọ́jọ́ mẹ́sàn-án yẹn. nine days mo lò nínú sẹ́pẹ́ maybe before the days pé màá ti come back to my senses àwọn ohun tí òun gangan ìrìn àjò tó ń rìn ìrìn àjò tó ń rìn nǹkan tí wọn gbà tí kò bá ti lè dárúkọ èèyàn kan wípé ó lọ sí ìlú ìmẹ̀kọ ọ̀dà ẹni tí òun ò lọ ìlú ìmẹ̀kọ o hmm. báwo ló ṣe mọ̀ yìí pé wọ́n lọ ń fi owó bára wọn sùn níbẹ̀ ṣé wọ́n lọ ń bá ṣé èèyàn lọ ń bára wọn sùn ní ilẹ̀ mímọ́ ni hmm. tóun bá dé ìlú ìmẹ̀kọ tó bá kọ́kọ́ dé ìlú mẹ̀kọ́ entrance ìlú mẹ̀kọ́ lásán. àjọlúwa mi wo iṣẹ́ rẹ àwọn àǹgẹ̀lì mímọ́ ń kọ wọn ìbá ṣe rere tàbí ibi hmm. èrè iṣẹ́ rẹ ni ìwọ yóò gbà gbogbo wa ló máa gbogbo wa máa jèrè iṣẹ́ ọwọ́ wa sí i.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 àti gbogbo bí yòówù kẹ́ ẹ ti máa wò wá ẹ kú déédé àsìkò yìí o olúwa tóbi lọ́ba fáṣùgbà ló kọ mi bẹ́ńbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí ẹ tún wò ó lóní bẹ́ńbẹ́yẹ́kẹ́ mo wà pẹ̀lú olùṣọ́ ẹ mo kì í sà ẹ kí àwọn tó ń wò yín kẹ́ ẹ sì dárúkọ yín. hallelujah. hallelujah. mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá lọ́wọ́lọ́wọ́ lórúkọ jésù kristi ti násárẹ́tì ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́. àmín. etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. àmín. ògo àtẹwà lọ́rùn àtúbọ̀ máa búyọ láyé yín. àmín. orúkọ tèmi ni venerable super evangelist prophet kẹ́hìndé olúfẹ́mi ìgbókòyí tí mo jẹ́ olùṣọ́ àgùntàn àgbà fún ìjọ ccc ìnúlúwa model parish irúgbìn along mapole ojere road nílùú abẹ́òkúta tí a wà lọ́wọ́lọ́wọ́. tọ ẹ ṣeun àwọn èèyàn máa fẹ́ láti mọ̀ yín dáadáa torí ọ̀pọ̀ ń wò yín fúngbà àkọ́kọ́ lórí ìkànnì wa gẹ́gẹ́ bí olùṣọ́ tó ń jíṣẹ́ nínú iṣẹ́ ìránṣẹ́ ó ti tún gbà wò báyìí tẹ́ ti bẹ̀rẹ̀. hallelujah. hallelujah. tí a bá wò ó mo fẹ́ lè ní láti inú láti inú oyún ni. Ah, inú oyún. bẹ́ẹ̀ ni sà. bíi báwo. a ò bí mi sí ìjọ Celestial Church of Christ. Hmm. bẹ́ẹ̀ ni sà ṣùgbọ́n láti ọmọ ọdún méje mo wà ní iléèwé àkọ́kọ́ tá à ń pè ní primary one hmm. òun ni mo ti wà nínú ìjọ mímọ́ ti Celestial Church of Christ wòlíì Ọlọ́run tí mo jẹ́ ènìyàn kọ́ ló gbé igun mẹ́rin wọ̀ mí gẹ́gẹ́ bí wòlíì nínú ìjọ mímọ́. pé kì í ṣe pé bóyá èèyàn kan ló. ènìyàn kan kọ́ ló gbé igun mẹ́rin wọ̀ mí gẹ́gẹ́ bí wòlíì nínú ìjọ mímọ́ hallelujah. hallelujah. ní nineteen seventy three òun ni papa òṣọfà lọ wá sí ìlú bàbá mi níbi tá a ti bí mi à ń pè ìlú yẹn ní ọkùnrin wa ọ̀dà ọ̀dọ́ ògbólúlùkù gọ́ọ̀mẹ̀ntì ká tó dé ìlú ìjẹ̀bú òde ìsọjí ni bàbá ọ̀ṣọ́fà máa ń ṣe káàkiri ní ìgbà yẹn àwọn nìkan ṣoṣo ni wọ́n máa ń ṣe ìsọjí káàkiri hmm. kò sí ẹ̀dá kan tó máa wọ́n ṣe ìsọjí ńgbà yẹn bàbá ọ̀ṣọ́fà nìkan wọ́n máa ń ṣe ìsọjí káàkiri ńgbà yẹn wọ́n wá ṣe ìsọjí ọlọ́jọ́ méje ní ìlú wa ọjọ́ tí wọ́n kọ́kọ́ dé ìlú wa gbàrà òun ni mo lọ sí ìsọjí yẹn ọmọ kékeré ni nígbà yẹn mo kéré gan bàbá tó bí mi ìjọ Anglican ni wọ́n bí wọ́n sí ní St Barnabas Church ní ìlú ọkàn wa yẹn Anglican Church St Barnabas Anglican Church òun ni bàbá mi sí bàbá mi jẹ́ òmúléró òpó kan nínú ìjọ yẹn ṣùgbọ́n nígbà tí àwọn sẹ̀lẹ́díngbà yẹn tó wá ṣe ìsọjí yẹn hmm. kò sí ẹni tó lè rí wọn ní ìgbà yẹn tí ò ní mọ̀ pé Ọlọ́run ló rán bàbá Ọ̀ṣọ́fà ní iṣẹ́ hallelujah hallelujah. ní ọjọ́ àkọ́kọ́ tí wọ́n wá mo lọ síbẹ̀ mi ò lè bá wọn parí ìsọjí yẹn torí ẹ̀rù ń bà mí wípé kọ ma lọ bá mi wí ní ilé. Hmm. mo tètè kúrò níbẹ̀ lọ́jọ́ àkọ́kọ́ mo lọ lọ́jọ́ kejì náà mo tètè di kẹta hmm. tí mo dé mo rí ohun tí pè nínú CCC bàbá ọ̀ṣọ́fà ni mo kọ́kọ́ rí ohun tí wọ́n ń pè ní omi ìyàsí mímọ́ wọ́n kọrin kan ní ọjọ́ yẹn jẹ́ ìgbà mi láyè kí n kọrin yẹn. ó yá ẹ kọ. bàbá ọ̀ṣọ́fà kọrin yẹn ní ọjọ́ yẹn wípé ọjọ́ agbára náà tí ọ̀sán dòru tá a sọjọ́ mímọ́ kalẹ̀ ìràwọ̀ méje ló yọ ní òkè ọ̀run táwọn ẹyẹ ń wòkè lúlẹ̀ ó hmm. níyẹn ni wọ́n kọ lọ. Hmm wọn ò tí ì kọrin èdè ibì kankan rárá tí èmi fúnra mi tí mo wọnú ìmísí mi ò kí n ṣọmọ sẹ̀lẹ̀ tẹ́lẹ̀ o ẹ rántí pé mo sọ fún yín pé mi ò hàn bí mi sí sẹ̀lẹ̀ hmm. mo wọnú ìmísí ọjọ́ kẹta ni mo lọ o ni mo bá wọn lọ sí ìtọ́jú yẹn hmm. ṣùgbọ́n àti ọjọ́ kẹta yẹn ọjọ́ keje ni mo padà wá sí ayé yìí hmm. nígbà tí máa jí sáyé lọ́jọ́ keje lọ́jọ́ keje ìsọjí yẹn ọjọ́ kẹta ni mo lọ bẹ̀ o. Hmm ọjọ́ keje tí máa padà sáyé mo ti bá sùtánà ní ọrùn mi pẹ̀lú igun mẹ́rin hmm. irú ètò ẹ̀wọ̀n lọ́rùn mi lónìí hmm. mi ò bá wọn wọ aṣọ oníbọ́tì yẹn kò kan ọrùn mi rí àfìgbà tá a dàgbà yìí hmm. ó ṣẹ̀ṣẹ̀ ń wọ ọrùn mi nígbà tí máa jí mo rí pé mo jí sáà ní àwọn aláṣọ funfun yẹn bàbá àṣọfà gbé ọwọ́ lé mi lórí bàbá àṣọfà ní ẹni àkọ́kọ́ tó gbé ọwọ́ lómi lórí tó pé ah, èyí ni àwọn lára àwọn wòlíì ọlọ́run mi. Hmm. òun ṣe kọ́kọ́ sọ ṣáájú pé kò sí ẹ̀dá kan tó gbé ọwọ́ lé mi lórí gẹ́gẹ́ bí wòlíì ọlọ́run ṣùgbọ́n nígbà tá a bẹ̀rẹ̀ sí ní dàgbà láwọn ká lọ máa tàmì òróró ìlú ìta lọ máa ń ṣe nílùú ìmẹ̀kọ ta tàmì òróró yẹn títí àfi ipò venerable superior evangelist tàbá lọ́wọ́lọ́wọ́ ni. Hmm. ẹ máa ṣì mẹ́nubà ọ̀rọ̀ ìmẹ̀kọ ìyẹn láìpẹ́ ṣùgbọ́n mo sì níbèrè láti ìgbà tẹ́ ti wá ń jíṣẹ́ ọlọ́run báyìí ṣe ló ń dùn látìgbà náà kò sígbà kankan tí ìpèníjà yọjú. hallelujah. hallelujah. ẹ ṣe rí iṣẹ́ ìpè iṣẹ́ ìránṣẹ́ hmm. kì í ṣe pé láti ìgbà yẹn náà láti wọnú iṣẹ́ ìránṣẹ́ yìí o. Oh. láti ìgbà yẹn kọ́ o nígbà tí a gbé aṣọ yẹn wọ̀ mí tá a lọ sórí òkè yẹn ní ọmọ ọdún méje yẹn ń gbà yẹn lọ́hùn-ún hmm. Awonu ijo, mimo mímọ́ gẹ́gẹ́ bí ọmọ ìjọ hmm. nígbà yẹn hmm. gẹ́gẹ́ bí wòlíì nínú ìjọ hmm. mímọ́ ti CCC ní àgbáyé yìí ṣùgbọ́n ìrìn àjò yẹn a tẹ̀síwájú akàwé àkọ́kọ́ tá ní primary school akati secondary school a tẹ̀síwájú a polytechnic nígbà tá a ṣetán ní polytechnic la wọnú iṣẹ́ ọlọ́pàá. pẹ́ẹ́ ti ṣe ọlọ́pàá rí báyìí. lágbára ti ọlọ́run mo ṣiṣẹ́ ọlọ́pàá fún ọdún méjìléníogún. Hmm, twenty two. two years ṣùgbọ́n mo lè sọ wípé láti ìgbà tí mo ti wà nínú iṣẹ́ ọlọ́pàá tí mo ti pé bí ọdún mẹ́ta hmm. mẹ́rin nínú ẹ̀ hmm. ni mo ti ń rí ìdojúkọ iṣẹ́ ìránṣẹ́ ni òun ti ń pẹ̀ lọ́tún ló ti ń kọ̀ lọ́sì pé lọ gbé àgbélébù mi lọ gbé àgbélébù mi ṣùgbọ́n ẹ̀rù máa ń bà mí. kí ló dé o. hallelujah. hallelujah tí a bá dé chọ́ọ̀chì ńgbà yẹn hmm. a máa ń wo àwọn olùṣọ́ àgùntàn bí ẹni tí ebi ń pa. Hmm. ẹ má wò wọ́n bí ẹni tí ebi ń pa. bí ẹni tí ebi ń pa ẹ̀rù ẹ̀ máa ń bà wá torí àwa ò lè lọ sí chọ́ọ̀chì ńgbà yẹn ká má ra búrẹ́dì dání fólùṣọ́ àgùntàn wa. Hmm. a máa pé kí la tún lè rà fólùṣọ́ àgùntàn wa ìkébi má pa wọn láyìíká ilé ọlọ́run. ẹ jẹ́ ká fi gbogbo ẹnu sọ pé ebi ń pa àwọn olùṣọ́ àgùntàn lákòókò ìgbà tí mò ń sọ yìí. ebi ń pa àwọn olùṣọ́ àgùntàn lákòókò ìgbà àwọn yẹn lèmi wá ń wò wípé chọ́ọ̀chì tí bá dé ní ìgbà tí mo wà níṣẹ́ ọlọ́pàá tó mo fẹ́ràn ẹ̀sìn gan mo fẹ́ràn ẹ̀sìn ju nǹkan míì lọ láyé mi hallelujah. hallelujah. torí pé orin ìṣẹ̀lẹ̀ ó pé gan o ó pé gan o tí n bá rántí gbogbo gbà orin kan tó sọ pé ẹ tẹra mẹ́sìn yìí ẹ tẹra mẹ́sìn yìí ẹ̀sìn yìí ni yóò gbà wá là ẹ̀tẹ̀ rámẹ́sìn yìí orin yẹn wá sọ ṣáájú pé ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn tí ayé yìí ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn táyé yìí yóò gbà wá là ìwádìí ọkọ̀ máa ń mú mi pé hmm. orin yẹn sọ pé ẹ̀sìn tí ayé yìí hmm. ló máa gbà wá là hmm. automatically tó bá ní ẹ̀sìn láyé ó mà ní lẹ́sìn lọ́run nìyẹn òun jẹ́ pé gbogbo ibi tí n bá ń lọ tí n bá gbé bàgbé pé mo fẹ́ rìnrìn àjò sùtánà mi bíbélì mi ìwé orin mi làkọ́kọ́ tí màá fi tẹ̀lé báàgì mi. Hmm. Hmm. kò síbi tí n bá dé chọ́ọ̀chì lèmi máa ń sùn o. chọ́ọ̀chì ẹ̀yin wò pé bóyá kẹ́ lọ gbòtẹ́ẹ̀lì. mi ò mi ò gbà mi ò ṣe rí inú chọ́ọ̀chì ni ilé mi. Hmm. èmi ìwádìí ọkọ̀ yẹn máa ń mú mi débi pé mo wù pé tí n bá tiẹ̀ máa kú lónìí jẹ́ kí n kú sílé olúwa so nínú ìrìn àjò yẹn láti bí ọdún mẹ́rin tí mo ti wà ní ọlọ́pàá tí n bá ń gbọ́ yí pé tí n bá díjọ́ kan lébi pé ẹ lọ gbàṣẹ́ olúwa lọ gbàṣẹ́ olúwa mi ní mi ní dé church yẹn mọ́ mm-hmm. mi ò ní lọ síbẹ̀ mọ́ ó má gbà tó ń jẹ́ iṣẹ́ yẹn fún mi mm. ṣùgbọ́n kò síbi tí mo dé ní ayé mi sà mm. kò síbi tí mo máa dé àáfà jẹ níṣẹ́ fún mi. àáfà tó jẹ́ iṣẹ́ fún mi ó jẹ́ iṣẹ́ fún mi àbí ṣe olúwa. ẹ ó ní ti lọ bá ṣe ó ní iṣẹ́ olúwa wo láṣà funfun lòún rí mm. kò mọ̀ mi rí o kò mọ̀ mí rí rárá nínú ìpè yìí náà pé lọ gbaṣẹ́ olúwa lọ gbaṣẹ́ olúwa tá à ń kọ́ ọmọ àkọ́kọ́ kú hmm. ọmọ kejì kú ọmọ kẹta kú ah, ah. nígbà tó di ìkẹrin hmm. tíyàwó mi wà nínú oyún hmm. fúnra mi mo lọ gba transfer ìlú abẹ́òkúta yìí ni mo wà mo wà ní mopo sixteen lókè ìléwó ni mo wà fúnra mi mo lọ work transfer mi kúrò ní Ogun State lọ sí Borno State. Borno. pé bóyá ti má dàrin àwọn haúsá hmm. haúsá wọn ò ní lè mọ nǹkan tó ń jẹ́ ọ̀rọ̀ hmm. ẹ̀mí mímọ́ bóyá lọ gbàṣẹ́ olúwa hmm. ní mo rò hallelujah sir. hallelujah. kò ní yàrá lẹ́nu pé ìgbà tí mo tún dé Maiduguri wòlíì haúsá ló tún kó sínú ẹ̀mí ló wá sọ fún mi wípé this is the last chance for you. pé ìyàwó ẹ̀ tó wà nínú oyún kò mọ̀ mí rí pé tí n bá bá kọ̀ nísìnyí tí mo ní mi gbaṣẹ́ olúwa yẹn òun á gba ìyàwó mi òun á tún gbọ́ ọmọ tó wà nínú ẹ̀. kábíyèsí olódùmarè hallelujah hallelujah. mo tún wò náà pé ṣé mo hàn àṣẹ mobile policeman hmm. agídí pọ̀ hmm. owó yẹn lè ti fẹjú mọ́ mi gan yá èmi tí mò ń rí owó lójoojúmọ́ hmm. kí wọ́n lọ jókòó síbi kankan náà wọ́n máa bọ́ èmi náà bí mo ṣe lọ ń bọ́ àwọn kan ní ṣọ́ọ̀ṣì tá à ń pè lólùṣọ́ àgùntàn láàárín ẹ̀ ìyàwó mi yarí fún mi pé mẹ́sẹ̀gì tí a gbọ́ yìí kí n lọ resign sí sí ká máa lọ sílé ní sábà ń lọ sílé ṣé ò ní kọ̀ mí sílẹ̀ hmm. torí obìnrin à ń wòye pé ìgbà tó bá rí owó hmm. náà ń jókòó tí yàn láì mọ̀ pé òun gangan lẹni tọ́lọ́run yàn pẹ̀lú rẹ̀ oníkìjẹ́ hmm. ká máa lọ níta bá rí ká máa lọ máa jẹ́ńbẹ̀ ká lọ gbàṣẹ olúwa yẹn a máa dìde mo resign mo kọ resignation letter fúnra mi báyìí mo lọ fún cp mi ní Borno state cp rò pé olóòkórí mi ti yí ni but mo wà active gan nínú iṣẹ́ ló ní pé they should go and go and put him in the cell ní cp sọ fún mi sọ fún wọn pé it seems this guy has run mad go and put him in the cell mm? i spent nine days in the cell but nine days yẹn padà bí few hours lójú mi ni. lọ́jọ́ mẹ́sàn-án yẹn. nine days mo lò nínú sẹ́pẹ̀ maybe before the days, pé màá ti come back to my senses mo rìnrìn àjò ẹ̀mí ní ibẹ̀ yẹn wọ́n fi ibi tí mò ń lọ wọ́n fi hàn mí nínú cell hallelujah hallelujah olùjọ́ mẹ́kọ̀ọ́ tó ní àyàfẹ́ ẹni tó ọlọ́run bá pè àyàfẹ́ ẹni tó rán níṣẹ́ rẹ̀ àgbélébù jésù ó dùn ó tún korò ẹ bá jọ̀wọ́ ẹ kíyè sára hallelujah hallelujah mo rí ìpọ́njú hmm. nínú ìrìn àjò yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe bèrè lọ́wọ́ mi ṣùgbọ́n adùn ló gbẹ̀yìn ewúro torí pé nígbà tá kúrò nílùú Maiduguri a padà sílùú ọkàn wa yẹn ẹni tó ń pè ẹran mo ti kúrò nílùú yẹn for for years ago hmm. ibẹ̀ la padà sí torí mi ò nílé ní ibì kankan mọ́ hmm. ilé bàbá mi yẹn mo padà sí we spent a year there ọdún odidi ọdún kan la lò níbẹ̀ hmm. tá a mọ̀ bí ta fẹ́ gbà ọdún kan yẹn wá dàbí hundred years. Hmm ọdún kan yẹn dàbí hundred years ìyà yìí pọ̀ èṣù yẹn gbógun débi pé kí n sọ pé ó sú mi ṣe à ń pé ó sú mi pé òun ti fẹ́ jẹ náà ni mò ń wúre pé kí ni mo fẹ́ jẹ hmm. nínú iṣẹ́ ìránṣẹ́ yẹn hmm. tó tún wá fi ibi odidi ọdún kan pa mí ibẹ̀ ni mo ti wá lọ nínú ìṣípayá wọ́n fi ń yé mi wípé Jésù sọ wípé má béèrè aṣọ tó fẹ́ wọ̀ má béèrè ohun tó fẹ́ jẹ kọ́kọ́ ṣe tèmi ni Olúwa wí. Hmm. ah gbà tí ilẹ̀ mọ́ mo pè ìyàwó mi lónìí la máa kó nílùú yìí. àbá hmm. gbéra. níbo ló wá dà. àgbéra mo ń lo mọ́tò kan gbà yẹn Passat ni hmm. mo ló gbà mo ra mọ́tò yẹn ní twenty two thousand ah, ah. mo rà ń gbà yẹn àbá kó gbogbo ẹrù wa sínú mọ́tò onígbàlá mo ní Abẹ́òkúta rán lọ. Hmm. Abẹ́òkúta Abẹ́òkúta mo ń lọ sí sẹ́mínárì mo ń lọ sí Bible college Bible college rèé bóòlù owó ò lè lọ mo ní mò ń lọ sẹ́ẹ̀ mo máa lọ. kí wà lẹ gbójú lé tẹwàá fi sọ pé lọ. Ọlọ́run sà nígbà tá a jáde síta àti di ẹrù kò sí lọ́wọ́ wa chọọchì tá à ń lọ ní ìlú yẹn ẹlẹ náà ni mò ń lọ mẹ ṣáàmánù hmm. ìjọ yẹn ó kọjá orí wa ó kí wa ó níbo là ń lọ ó ní báyìí báyìí báyìí báyìí yín ẹ̀dẹ̀ di ẹrù ó ní mo náà hmm. ó lọ kó ten thousand naira. ten thousand naira. ten thousand tí mò ń sọ yẹn ó dàbí five hundred thousand sí i ni o. Hmm. mò ń sọ̀rọ̀ bíi thirty years, years ago. ó kó fún wa hmm. ibẹ̀ ni mo ti ń rẹ́rìn ìyàwó mi náà rẹ́rìn hmm. adélu abẹ́òkúta obìnrin ọ̀hún pé ń boni kí àti ká wà nílùú yìí máa nǹkan wà ní ìṣàbọ̀ yẹn ń gbà yẹn wọ́n ń pè ní ṣáńkà ó tóbi gan nínú àwọn kíátíkà hmm. apáàkì mọ́tò tí aláǹwálé hmm. ojú ẹsẹ̀ wọ́n dẹ̀ mú wa lọ sí ilé kan wọ́n lọ bí wọn wá àdẹ̀sán bóyá three thousand one hundred hmm. àfìgbà lẹ́yìn ń gbà yẹn owó tún kù sí wa lọ́wọ́ wọ́n á bèrè wọn pé oníbo ni bible college christian bible college wà ní ìlú yìí wọ́n júwe fún mi mẹ́wàá owó tó kù yẹn àti fi lóúnjẹ àti ra gbogbo nǹkan kò sí owó kankan mọ́ o but mo nígbàgbọ́ wípé ọlọ́run ló pè mí lórí kí n máa lọ kò ní fìyà jẹ mí nígbà tí mo dé inú géètì skul yẹn gangan wọn náà ti resume three weeks ago wọn ti resume every month náà máa ń ṣe exam ní skul yẹn now mo wọlé mo rí tútọ̀ yẹn mo ṣàlàyé ara mi fún oníṣẹ́ sà ṣe lè meet up sà hmm. cause in a week time now a máa ṣe exam mo ní ọlọ́run ló máa ṣe sà èsì tí mo fún ọlọ́run ló máa ṣe èmi kọ́ ni mo máa ṣe ó ní owó skul nǹkan ọlọ́run ló máa gbogbo kan tó bá bá mi sọ ọlọ́run ló máa san ọlọ́run lẹ́sà ń dárúkọ ọlọ́run ló máa san hmm. hallelujah hallelujah wọ́n ní kí n wọlé wọ́n ti wọ́n ti wà ní class hmm. meanwhile woman kan wá láti Germany tó ń direct ti tútọ̀ yẹn wípé kó máa lọ sí Nàìjíríà pé kó lọ bá ẹni báyìí pé kó lọ ṣọ́nà wọ́n bá jẹ́ problem ẹ̀ àwọn wòlíì á sọ fún ẹ̀mí hmm. ọlọ́run akó tí wọ́n ní mo wá sọ fún hmm. ìyẹn jókòó wọ́n expect pé kán parí class wọ́n pè kán lára àwọn wòlíì yẹn ó wá ṣọ́nà fún gúmà hmm. yẹn ó mú èmi wọnú ọ́fíìsì ẹ̀ ó ń bá mi sọ̀rọ̀ ó ní ṣé wòlíì ọlọ́run ní í ṣá mo ní jésù ní wòlíì àrólé làwa jẹ́ olókè if that should case ó kàn dìde ní ó kàn ṣe ní dúrà báyìí ni ó kàn mú kándù kan ni ó kàn mú lé mi lọ́wọ́ báyìí ni tọ́ bá dẹ̀ ti fi kándù ilé e lọ́wọ́ wọn fẹ́ fún ẹ̀ ń ṣẹ́ nìyẹn wọ́n ní kí wọ́n yẹn wọlé wọ́n yẹn bá wọlé wọ́n hmm. ní kí wọ́n yẹn kúnlẹ̀ èmi náà kúnlẹ̀ ó bá ṣe prayer fún wa a bá bẹ̀rẹ̀ ní àjò yìí hallelujah hallelujah ẹ̀mí mímọ́ ní agbára gidi gan o ẹni tó bá ṣe bó ṣe yẹ kó ṣe nínú ìjọ mímọ́ ó máa rí ìyè níbẹ̀ hmm. mo bí èèyàn bá sin ọlọ́run pẹ̀lú mámọ́nì nínú ìjọ mímọ́ á tún jèrè ẹ̀ hmm. torí oníṣẹ̀lẹ̀ ti kọ́ oníjọ mímọ́ yìí kọ́ ó ní gbogbo wa ni yóò dúró níwájú olúwa hmm. àtèwe àti àgbà a ó sì rojọ́ wa hmm. gbogbo àwọn àjèdèṣẹ́ ọwọ́ wa mo wọnú ẹ̀mí pẹ̀lú obìnrin yẹn ṣẹ́rí a lo about forty five minutes nígbà tá a máa parí prayer yẹn fún obìnrin yẹn tútọ̀ yẹn wò mí títí báyìí ó ní congratulation hmm. ó ní kí n lọ jókòó síta mo lọ jókòó síta gbàtọ́ tó kọ̀ bí ten minutes ó pè mí padà wọnú ilé ó ní now ó ní woman tó jókòó yìí ó ti san gbogbo owó skul yìí o. ẹ eh? wọ́n ti san gbogbo owó skul yìí. wọ́n ti san owó skul yìí wọ́n ká fún yín fifteen thousand. <laughs> Eh! hallelujah hallelujah wọ́n ní ká fún yín ní fifteen thousand sí o. Hmm. ní ọjọ́ yẹn sà mo sun ẹkún ọjọ́ mẹ́ta ìdákẹ́. Ah, ah. kí ló tún fẹ́ kún. ìdùnnú ni. Hmm, ẹkún ayọ̀. ìdùnnú ni three days mo fi sun ẹkùn yẹn pé yes ìjókòó yẹn ni mo ti mọ̀ pé yes ìpè yẹn ìpè ni. Hmm. máa yẹn wá tútọ̀ yẹn wá sọ fún mi pé ibì kan ṣe ló kù sí báyìí o hmm. pé wọ́n máa ń repeat o pé ibi exam yẹn ló kù sí o pé hmm. ṣé mo lè meet up ó ní nǹkan tí mo lè ṣe ni pé ó ní kí n lọ ra handout kí n lọ máa kàwé mi dáadáa o ó ní no problem woman yẹn lò ní handout sà mi ò ná one naira tí mo fi kúrò báyìí kọ́lé fún mi. woman yẹn tún béèrè pé èlò ni handout ìyẹn woman tó wá láti ìlú òyìnbó yẹn. ó ra gbogbo handout mo bẹ̀rẹ̀ sí ní lọ kà wọ́n ní oṣù mọ́ mò hmm. ń ka mò ń ka bàtà máa ṣe exam sà and number one on the list. number one. number one on the list ẹ lọ béèrè ní CBI two thousand section Celestial Bible Institute two thousand section go and ask I'm number one on the list. ṣé torí àwọn míì máa ń sọ pé béèyàn bá gbé number one bẹ́yẹn pé bóyá ó ti wọ́n ti bá aṣọ ògùn sọ̀yè ṣé irú ẹ̀ ṣẹlẹ̀. hallelujah hallelujah. kò sí nǹkan tó ń jẹ́ ògùn ìsọ̀yè. Hmm. ẹ̀tàn ni sà. ẹ̀tàn ni. ẹ̀tàn ni sà. ohun tó o bá gbìn. ló kà. ló máa ká. Hmm, hmm, ọmọléèwé tí ò lọ sínú class. lọ receive lecture. o tún receive lecture wọ́n fún ẹ ní handout. ó kà á. Hmm. báwo ló ti fẹ́ pass exam hmm. ó dàbí ìrìn àjò tá a wà lọ́wọ́lọ́wọ́ yìí ni torí ọ̀pọ̀lọpọ̀ ló ń pè dá lólùṣọ́ àgùntàn tó jẹ́ pé olùṣọ́ ewúrẹ́ hmm. bíbélì rèé ọ̀rọ̀ ọlọ́run ni o mọ ohun tí Genesis chapter one verse one wí ká tó sọ pé Revelation the last chapter or the last verse ó lọ fẹ́ gorí igi wàásù ó fẹ́ lọ wàásù kí ló fẹ́ fi kọ́ ọmọ ọlọ́kọ̀ àwọn èèyàn àgùntàn. Hmm. ọlọ́run àpò àmọ́ ṣe. àmín ó dà nígbà tẹ bẹ̀rẹ̀ àlàyé yín ẹ mẹ́nu bà ọ̀rọ̀ ìmẹ̀kọ wá jẹ́ kí n rántí fídíò kan tí wòlíì Tibetan wòlíì Marcus Tibetan ti sọ̀rọ̀ ló ní tá a bá ń sọ̀rọ̀ nípa ìmẹ̀kọ lọ́dọọdún tí àwọn èèyàn máa ń lọ nínú ìjọ sẹ̀lẹ̀ wípé ibi tó ti lọ ń bára wọn lájọṣepọ̀ ni ìmẹ̀kọ. ẹni Tibetan sọ bẹ́ẹ̀ ó wà lójú òpó ayélujára gbogbo èèyàn gan ló ti wò ó wọ́n tún ní kò mọ̀ síbẹ̀ nìkan wọ́n ní ẹlòmíín á kúrò láti ìlú òyìnbó owó tó tún pa lọ́hùn ilé ó ń bọ̀ wá sí ìmẹ̀kọ wípé kí ló dé ó ṣàṣọ oríṣiríṣi àti oríṣiríṣi àwọn ọ̀rọ̀ míì ká kọ́kọ́ mú láti ibẹ̀ yẹn ojú ò lẹ́yìn fún gẹ́gẹ́ bí olùṣọ́. orí ìjọ pé ọ̀nà tọlọ́run bá a ṣòro láti ṣe iṣẹ́ rẹ̀ ọ̀nà rẹ̀ nìkan kò mọ̀ àwa máa rí ìdí ni aláìgbàgbọ́ wọn yóò ṣìnà wọn kọ́ṣẹ́ olúwa ṣùgbọ́n àwa tó gbólúwa gbọ́ a kì yóò pòfo láyé hallelujah hallelujah ṣẹ́rí ẹ jẹ́ kí n mú láti bí àyè wípé wọ́n máa ń pa òwe kan wá ní odò tó bá gbàgbé orísun hmm. gbígbẹ ló máa gbẹ hmm. bàbá òṣòfà sọ wípé ẹnikẹ́ni yẹ́pọ̀ bóyá sọ mm. ẹnikẹ́ni mm. tó bá gbìyànjú láti tú aago ìjọ mímọ́ ká onílé àti ọ̀nà yà dàrú. Mm. ìmẹ̀kọ ìlú ìmẹ̀kọ ó dàbí ìdí ẹ̀yìn ṣẹtìrìjẹ ẹ̀yìn rí ìdí ẹ̀yìn eh. ẹ̀gún pọ̀ lára ẹ̀ bí ẹ̀dá àlàyé kan bá gbìyànjú láti fi ọwọ́ bá ìdí ẹ̀yìn ọwọ́ yẹn máa fàya ni o. Hmm ṣe rí ìlú ìmẹ̀kọ́ tẹni tìmẹ́ǹde kí lẹ́tí porúkọ ẹ̀ náà. Marcus Tibetan. Tibetan Tibetan who is Tibetan in Celestial Church of Christ. Hmm. ṣé òun jẹ́ gẹ́gẹ́ bí ẹni ìpè òtítọ́ nínú ìjọ mímọ́ tó lè sọ̀rọ̀ sí ìlú ìmẹ̀kọ́ nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ ìlú ìmẹ̀kọ́ tó sọ pé wọ́n lọ ń ṣe rádaràdà ńbẹ̀ hmm. wọ́n ń ṣe ranù níbẹ̀. Hmm. ó lè lọ tòun. kò ní lọbẹ̀ kó tẹ̀lé lọbẹ̀ kò lè dé ìlú tó bá dé ìlú ìmẹ̀kọ́ inú àrá àwọn asọ́pa hmm. kò lè dédé ìmẹ̀kọ torí pé ìlú ṣé àwọn ọmọ bíi ṣé ọmọ ìtàn ìlú ìmẹ̀kọ ni tó hmm. fi ń sọ̀rọ̀ sí ìlú ìmẹ̀kọ nígbà tí papa ọ̀ṣọ́fà wà láyé where is this stupid person you are calling prophet eh, Tibetan ta ló mọ̀ wọ́n. àti hmm, ẹ̀ lè má lo àwọn ọ̀rọ̀ bíi stupid a lè máa tẹ̀síwájú. hallelujah wọ́n ti sọ̀rọ̀ àwọn eléyìí tí wọ́n ti fọwọ́ lu di ẹyin àfi kó yẹ kó yín tàwọn hmm. nínú ìjọ mímọ́ ọ̀rọ̀ tó sọ ó ti sọ sí ọ̀ṣọ́fà. Flash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better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 Dash Express Logistics Services on 0906 727 0530 and 0805 467 5088. Dash Express Logistics Services. Your convenience is our priority. Hmm. ó ti sọ sí gbogbo àwọn olùṣọ́ àgùntàn àgbà hmm. dájúdájú ń sọ wípé irú bàbá wa ọ̀sìn ìranù náà ń ṣe nímẹ̀kọ́ ló sọ yẹn náà hmm, hmm. irú àwọn bàbá bá ń jọ ìranù náà ń ṣe níbẹ̀ yẹn náà ń sọ nìyẹn náà hallelujah hmm. oyún mi ti ẹ̀dùn pé ó sọ pé ọlọ́run ní jẹ́ lọ síbẹ̀ alóhùn ah, ah. bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀ ó lòun lọ bẹ́ẹ̀ tóun hallelujah hallelujah hallelujah hallelujah ìlú ìmẹ̀kọ àwọn ẹni tí ọlọ́run ti yà sọ́tọ̀ ló ń wọ ìlú ìmẹ̀kọ tí wọ́n ń rere níbẹ̀ àwọn tó wá ní ó ń wá láti ìlú òyìnbó wá waste owó ìjẹ́ ńkọ́. hallelujah hallelujah kò sí ẹni kó dárúkọ èèyàn kan méjì mẹ́ta kó gbórúkọ wọn online ká hmm. gbọ́ wípé lágbájá yìí ó lọ síbi ìmẹ̀kọ ó kówó lọ síbẹ̀ owó tó dẹ̀ kó lọ síbẹ̀ nǹkan báyìí ló lọ fi ṣe níbẹ̀ o kí ló hmm. sọ fún yín pé wọ́n fowó yẹn lọ ṣe níbẹ̀ ẹ ṣàlàyé fún mi. ó náà fi ń bára wọn lájọṣepọ̀. hallelujah àwọn ohun tóun gangan ìrìn àjò tó ń rìn ìrìn àjò tó ń rìn nǹkan tí wọ́n gbà tí kò bá ti lè dárúkọ èèyàn kan wípé ó lọ sí ìlú ìmẹ̀kọ ọ̀dà ẹni tí òun ò lọ ìlú ìmẹ̀kọ o hmm. báwo ló ṣe mọ̀ yìí pé wọ́n lọ ń fi owó bára wọn sùn níbẹ̀ ṣé wọ́n lọ ń bá ṣé èèyàn lọ ń bára wọn sùn ní ilẹ̀ mímọ́ ni hmm. tóun bá dé ìlú ìmẹ̀kọ tó bá kọ́kọ́ dé ìlú ìmẹ̀kọ entrance ìlú ìmẹ̀kọ lásán á mọ̀ pé yes ilẹ̀ ìlérí ni eléyìí hmm. gbogbo àwọn ìrìn àjò táwa ń rìn nínú ìjọ mímọ́ ọlọ́run ò ní jẹ́ káwa padà nílùú ìmẹ̀kọ o nígbà tí bàbá wà láyé ó sọ wípé wọn ò gbọdọ̀ pín ìjọ yìí tí a bá wo ẹni tí ẹ̀ ń wí yìí ìṣẹ́dá kó belong sí diocese but àwọn kan àtàwọn tó ń pè ní diocese hmm. Nigeria diocese wà nítòótọ́ but we are one kò sí sẹ̀lẹ̀ kan tó máa wọ ìlú ìmẹ̀kọ tó máa ní kó jáde o hmm. wọn ò léèyàn ń bẹ o. pé wọn kì í léèyàn. wọn ò léèyàn níbẹ̀ o hmm. wọn ò léèyàn nílùú ìmẹ̀kọ o pé o gbọ́dọ̀ wá bí o torí a gbàgbọ́ pé gbogbo ẹni tó bá ti wọ̀lú ìmẹ̀kọ sẹ̀lẹ̀ ni hmm. ṣùgbọ́n nítorí àwọn wọ̀nyí tí wọ́n rí ìjẹkújẹjẹ hmm. owó ló ń fa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. ọmọ tí lóun fẹ́ dibilóníà ọlọ́lọ́run ti sọ fún un pé òun máa tó dibilóníà pé òun á kò lẹ́gbẹ́ mílíọ̀n. hallelujah. Ah, hallelujah. ṣé ènìyàn ló ń fira ẹ̀ joyè ni. ọlọ́lọ́run ah, sọ bẹ́ẹ̀. ọlọ́lọ́run sọ bẹ́ẹ̀ fóun. Hmm. ẹ jẹ́ kó tẹ̀síwájú ó ní màá ṣiṣẹ́ lọ màá ṣe wàá ìsinmi máa furugbin olùkórè ń bọ̀ ojú olúwa mi wo iṣẹ́ rẹ̀ àwọn àǹgẹ̀lì mímọ́ ń kọ wọn ìbá ṣe rere tàbí ibi hmm. èrè iṣẹ́ rẹ̀ ni ìwọ yóò gbà gbogbo wa ló máa gbogbo wa la máa jèrè iṣẹ́ ọwọ́ wa sà. àmín àmín ó tún wòlíì tìbẹ́tàn tó sọ̀rọ̀ o kí náà tún wí o. ó ní àwọn ìránṣẹ́ ọlọ́run á sọ pé ó yá ẹ gbóhùn sókè ẹ ṣe gbá ẹ kí òun rárá ó ní kò sí ní tó jọ bẹ́ẹ̀ ó ní nígbà téèyàn ń ṣe ẹranko yóò àmọ́ kégbe sọ̀rọ̀ gbégbe kégbe gbàdúrà ẹ gbọ́ ṣé ìwé mímọ́ fọwọ́ sí kéèyàn ó máa ké lóhùn rárá gbàdúrà báwo. hallelujah hallelujah. nípa tí ká máa ké lóhùn rárá hmm. máa gbàdúrà. Hmm ìwé mímọ́ pàápàá lòdì sí hmm. ìwé mímọ́ lòdì sí ó ní ẹ ké pè mí ní kọ̀kọ̀ èmi yóò sì dá yín lóhùn ní gbangba èmi rò pé ó máa sọ pé bóyá bó ṣe ń gbàdúrà nísẹ̀lẹ̀ ò dáa lẹ́fẹ́ síbi lẹ́fẹ́ wí ni ah, eh. ṣùgbọ́n tó bá jẹ́ pé kéèyàn máa pariwo hmm. bá Ọlọ́run sọ̀rọ̀ èmi pàápàá lòdì sí ìwé mímọ́ pàápàá lòdì sí hmm. òun ni àdúrà ìdákẹ́jẹ́jẹ́ nínú sábìsì wa ní Celestial Church of Christ tó bá dé stage kan àmọ́ ẹ ká lọ sínú àdúrà ìdákẹ́jẹ́jẹ́ hmm. píríọ̀dù yẹn gangan lọ́lọ́run máa ń gbọ́ ẹ̀bẹ̀ àti àdúrà wa kò dìgbà téèyàn bá lọ́gùn tó hmm. kèfèrí ló máa ń ṣerú ẹ̀ ṣùgbọ́n àwọn míì máa ń sọ pé bí èèyàn ò bá fi tààrà gbàdúrà pé ọlọ́run lè máa mọ̀ bó ṣe ka lára sí ẹ gbọ́. hallelujah hallelujah. Matthew chapter seven verse seven says ask mm. and it shall be given unto you. okay When you knock that door blessing shall be opened unto you. Mm-hmm. kò sọ pé speak louder and ask. Hmm. Hmm. o ọ̀rọ̀ rèé o. kò ní ibi lọ́gùn tó yẹn nǹkan mi ti wọ bẹ̀. Hmm. Hmm. nǹkan ẹ lè rí ní ìjọ mímọ́ pé hmm. tẹ́ bá ti lọ sí Celestial Church of Christ dáadáa ẹ rí i pé ètò ìjọ mímọ́ ó yàtọ̀ sí gbogbo denomination ẹ̀sìn ọjọ́ Wednesday ẹ ò lè rí ta káṣẹ ẹ̀sìn àti ṣe ẹ̀sìn àwọn ojúlọ aláàárọ̀ yìí sìn service for the needy àti ṣe láàárọ̀ yìí tẹ́ bá tún débi ní next week Wednesday nine o'clock bá ṣe ṣe ní last week náà òun lè máa tún bá hmm. no copy copy in Celestial Church of Christ ìjọ tẹ́ bá ti di pé pariwo Jésù lẹ́ẹ̀mẹ́ta fi iná ẹ̀mí mímọ́ lé lẹ́ẹ̀mẹ́ta fẹsẹ̀ dánlẹ̀ hallelujah wọ́n pọ̀ lọ hospital high blood pressure Hmm. ọlọ́run òróró. ọlọ́run ò rán wa tó bẹ́ẹ̀. ọlọ́run òróró ọlọ́run òróró ọlọ́run òróró. Hmm. oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi jésù kò fún aráyé ó kò fún mi pẹ̀lú. Hmm. jésù ti kú fún wa lórí ga àgbélébù kìkì káwa kàn ṣe ìfẹ́ ti jésù yẹn ẹni tí ò bá mú ọtí ohun tí johanu yẹn sọ orí kẹta ẹsẹ̀ kẹrin tí ò yàn tí ohun tó sọ fún wa ló mọ máa wò pé àfi kóun kóun lọgun tí kí sọrun òun já hmm. ó ti kú fún wa lórí jàgbélébù kìkì ká ṣe ìfẹ́ ẹ̀ ni tó bá ti ṣe ìfẹ́ ẹ̀ ohun gbogbo á máa lọ déédéé fún ẹ kò sóhun tó béèrè níkọ̀ọ̀kọ̀ tí kò ní sọ fún ẹ ní gbangba. ó dà pẹ̀lú gbogbo àwọn àlàyé yín tẹ́ ẹ ti ń mú wá látàárọ̀ báyìí ṣé n tẹ́ ń gbìyànjú àti sọ ni wípé àwọn ìránṣẹ́ ọlọ́run ìyẹn wòlíì tó wà nínú ìjọ sẹ̀lẹ́ nìkan ló pé. hallelujah. hallelujah. ìwé mímọ́ sọ pé ta bá ń sàmì ẹ̀ṣẹ̀ hmm. ta lẹni tó lè dúró mi ò sọ wípé gbogbo wòlíì ìjọ mímọ́ ló pé o hmm. èmi pàápàá ò pé hallelujah. hallelujah. ṣùgbọ́n ẹ rántí orin tí mo sọ pé máa ṣiṣẹ́ lọ má wá ìsinmi hmm. máa fúnú pé olùkórè ń bọ̀ ojú olúwa ń wo iṣẹ́ ọwọ́ èmi àti ìwọ ohun tó bá gbìn ló máa ká o hmm. bíbélì sọ pé má dá ẹnikẹ́ni ní ẹjọ́ má dá ẹnikẹ́ni ní ẹjọ́ má dá ẹnikẹ́ni ní ẹjọ́ ṣùgbọ́n ìwọ máa ṣiṣẹ́ lọ má wá ìsinmi nígbà tó bá di ọjọ́ ìdá the day of reckoning is coming the day of judgment that day will be a special day for all of us ohun tẹ̀mí ń ṣe ń sìn yín ó dàbí ìgbà tá a ṣe cross over night mo sọ fáwọn ọmọ ìjọ mo náà ní thirty first ni gbogbo àwọn àgbèrè iṣẹ́ ọwọ́ wa hmm. on the thirty first ni. kílódé tẹ̀ fi sọ bẹ́ẹ̀. hallelujah hallelujah. gbogbo ohun tá a gbìn láti january first thirty first la máa gba result wa. Hmm. torí pé ọlọ́run sọ fún mi pé ó sọ fún gbogbo ayé pé ẹ sìn mí lọ́lọ́run wí fún wa ó dẹ̀ lóye ìgbà tó ní ká fi sin òun ní ọ̀sẹ̀ kan hmm. a máa forí balẹ̀ ní ọjọ́ wednesday ẹ̀sìn friday ẹ̀sìn sunday ẹ̀sìn ẹ̀mẹ́ta nìyẹn hmm. a lọ times ẹ̀ ní ọdún kan hmm. lónìí sìn ọ̀pọ̀lọpọ̀ òṣèṣin yẹn hmm. tó bá tún di ìrọ̀lẹ́ tàbí ẹ̀ṣẹ̀ṣẹ̀ ọjọ́ wọn ò ní wá wá forí balẹ̀ yẹn ọlọ́run dẹ̀ ń kà á ọlọ́run ń kà á ó ń kà á ó náà màlẹ́kà ẹ̀ wọ́n ń kà á ó dàbí orin tá a máa ń kọ tá a bá fẹ́ wọlé fún sáfíìsì wa tó bá ti gbàdúrà tó lẹ́nu náà a ní jerry mo yá máa jerry mo yá máa àwọn áńgẹ́lì kún fàyọ̀ lọ́rùn. màlẹ́kà kọ́ ló ń jẹ́ jẹ̀rímọ̀ yámà yẹn. kí wàá ni. màlẹ́kà ni hmm, ló ń jẹ́ hmm. jẹ̀rímọ̀ yámà ó máa dúró bóyá máa dúró síbi ìrè hmm. obìnrin á máa gba bí wọlé ẹnikẹ́ ìdáná méjì ló wà mẹ́yẹ mhm. obìnrin á máa gba ọwọ́ òsì wọlé ọkùnrin á máa gba ọwọ́ ọ̀tún wọlé wọ́n á bẹ̀rẹ̀ sí ní kọrúkọ oníkálukú lágbájá báyìí wá wọn màmá kẹ lágbájá báyìí wá wọn màmá kẹ lágbájá báyìí wá wọn màmá kẹ tí gbogbo abá ti wọlé tán Oni nìkan tó wá wà tó máa ti ba ti kọ orin yẹn tó wá tàǹgbó orin yẹn pé yàrá sára yàrá sàmàtà àwọn mi míì tún nìyẹn o hmm. táwọn màlẹ́kà jimata mi wọn tó jẹun àwọn yẹn To ma ti gbọ́ táwọn yàrá sára tó ti fẹ́ máa wọlé àwọn yẹn á jáde olùkọ̀wé làwọn tó ń kọ orúkọ àwọn tó wá síbẹ̀ àwọn yẹn má kí rẹ́jísítà ni àwọn yàrá sára yẹn màlẹ́kà yẹn àwọn náà máa tọ́nà ìmọ́lẹ̀ pé ìmọ́lẹ̀ wọlé hmm. tó bá ti bẹ̀rẹ̀ sí ní tọ́nà ìmọ́lẹ̀ yẹn àwọn tó kọrúkọ máa jáde lọ wọ́n lọ fún bàbá lẹ́sì yìí pé àwọn tó wálé ní rèé o. Hmm. Hmm. nígbà tá a kókò tá a bá wá fẹ́ bọ́ sórí ẹ̀ga wàásù tá à ń ṣe wàásù yìí pé ìwọ tó bá ti dé ní ten minutes after ten eleven o'clock tó dé ó wàá ṣẹ̀sìn ẹ̀sìn ló wá ṣe. òun náà fi máa ń sọ pé wòlíì ìgbókọ̀ yìí burú gan o. But Bible says we should say the truth and let the devil be ashamed. Nígbà tó ìjọ àgùntàn bá rí pé ìdà ń bọ̀ lókè, ó fẹ́ gún ọmọ àgùntàn ẹ̀ lórí. Tó pè pé àwòwò ìdà ń bọ̀ yẹrí ẹ má jẹ́ kó gún ẹ lórí. Ṣé nǹkan tó bá yẹrí hmm. kò ní kú? Hmm. Òun á safe. Iṣẹ́ tọ́lọ́run fi rán mi pé kí n sọ fún. Ọlọ́run àpá fún mi pé o ti ṣiṣẹ́ tí mo rán ẹ. Ṣùgbọ́n tí àgùntàn bá kọ̀, tó ìjọ àgùntàn ní ìdà ń bọ̀ yẹrí ẹ tó ní kí ló kàn ẹ́? Hmm bíbélì sọ pé tíjà yẹn bá gun lórí ó ní ẹ̀jẹ̀ ẹ̀ wà lórí ẹ̀ hmm. ó wà ní orí ẹ̀ òun ni a ṣe gbọ́dọ̀ ṣe iṣẹ́ wo olùdákùtàn wòlíì pé e, e, nǹkan tó dúdú pé ṣé gbogbo wòlíì ló pé gbogbo akọ́lá pé o ṣùgbọ́n mi ò dájọ́ hmm. inú mi ni mo mọ̀ hmm. ẹ worú tí olùṣàgùtàn tẹ sọ nsìn ó ń sọ̀rọ̀ against ìlú ìmẹ̀kọ ipe wọn ìṣekúṣe ni wọ́n lọ ń ṣe ń bẹ̀ hmm. tí ẹ bá àádùn mọ́ mi nínú kẹ́yìn gan kẹ́tẹ̀ wá sí ilé ìmẹ̀kọ ní ọdún kan kẹ wá wo ibẹ̀ bó ṣe ń rí bóyá nǹkan tó sọ fún yín bóyá bẹ́ẹ̀ ló rí hmm. wòlíì tó bá ń fi ẹnu ba ìlú ìmẹ̀kọ jẹ́ kò sí èrè ń bẹ kò sí èrè kankan níbẹ̀ torí pé kò sí ohun tó lọ béèrè ní ilẹ̀ mímọ́ yẹn tí èèyàn ò ní rí gbà division of labour ní ohun tó wà nílẹ̀ yìí hmm. èmi ò fẹ́ tẹríba fún ẹ ìwọ fẹ́ tẹríba fún mi èmi fẹ́ ṣọ̀gá hmm. ìwọ fẹ́ ṣọ̀gá ṣé gbogbo wa lè ṣọ̀gá ni. Hmm. ṣé gbogbo wa lè ṣọ̀gá ni. ṣé gbogbo wa lè ṣọ̀gá ni. ọ̀rọ̀ rẹ o. look at me now mo sọ wípé láti nineteen seventy three lọ́wọ́ ẹ lọ́wọ́ years yẹn sígbà tá a wà yìí tí n bá sọ pé nǹkan báyìí ni mo fẹ́ nínú ìjọ mímọ́ kò sẹ́ni tó lè sọ pé o ò lè gbà ká tó wá sọ pé ẹni tó wọ̀ lánàá ipò torí ipò èmi fẹ́ ṣọ̀gá ìwọ fẹ́ ṣọ̀gá tí gbogbo ṣé èèyàn mẹ́ta lè ṣe president nàìjíríà ni kò ṣe ṣe yẹn ènìyàn kan ṣoṣo náà ni kò lè pé méjì gan kò lè pé méjì èyí tó báyìí sí ẹ ó mọ̀ máa tẹ̀lé lẹ́yìn wọn mm-hmm. institution whereby gbogbo wa dúró pé rárá o olóyè jẹ́ pé nísẹ̀lẹ̀ o as far as celestial church of Christ is concerned worldwide we have only one pastor. ẹyọ kan. one pastor any other pastor is a counterfeit. àwọn kan sọ wípé àṣẹlẹ ti pín yẹlẹyẹlẹ náà. hallelujah ẹ rántí pé mo sọ̀rọ̀ kan ṣáájú fún yín o ìpè hmm. bàbá ọ̀ṣọ́fà sọ wípé ẹnikẹ́ni tó bá gbìyànjú láti ya sẹ̀lẹ̀ sọ́tọ̀ọ̀tọ̀ ilé àtọ́nà ẹ̀ máa dàrú o gbogbo àwọn tẹ́ ń wò tẹ́ ń pé wọ́n sọ pé sẹ̀lẹ̀ ti pín sọ́tọ̀tọ̀ sọ́tọ̀tọ̀ sẹ̀lẹ̀ ò pín sọ́tọ̀tọ̀ o sẹ̀lẹ̀ hmm. kan ṣoṣo ló wà o sẹ̀lẹ̀ tẹ bá rí lẹ́yìn ìlú ìmẹ̀kọ is a counterfeit. ó dà ẹ sọ pé pásítọ̀ kan ṣoṣo ló wà. pásítọ̀ kan ṣoṣo ló wà ní sẹ̀lẹ̀ ta ni pásítọ̀ náà. Ah! ọmọ mo bí iná Friday ọmọ ọ̀ṣọ́fà ni hmm. kò sẹ́lómi lẹ́yìn ẹ̀ ó wà ní ìlú ìmẹ̀kọ lọ́wọ́lọ́wọ́ òun náà sì ló sì wà ń bẹ̀ àwọn instances kan wà tó jẹ́ pé àwọn ìgbésẹ̀ kan ìgbésẹ̀ kan wà tó ń ti gbé sẹ́yìn lórí ìrìn àjò báyìí náà ni wípé kò tọ́ sí kò tọ́ sí Friday láti ṣe pastor nísẹ̀lẹ̀ hmm. hallelujah hallelujah ẹni àwọn kan wà tó ti lọ jókòó sórí iṣẹ́ ààyè èmi ìwà kò lọ́dún méjì èmi hmm. ìwà kò lọ́dún kan hmm. ṣùgbọ́n Friday ti wà ń bẹ̀ ń sìn abáàbù kéré jù ẹ̀ka sọ pé ọdún mẹ́wàá Hmm. ó jókòó sórí àga yẹn kò gbóná wọn dídì rí hmm. ó dẹ̀ mọ́ máa tutù ni tí mo dẹ̀ gbàdúrà fún pásítọ̀ mọ́bí iná Friday ọmọ ìṣọ̀fà ó máa lo the next fifty years níbẹ̀ by the special grace of God but àwọn kan ti ń gbé tí pé kó kú bá hmm. ikú kan ò dẹ̀ ní rí pa àìsàn ò ní sọ́lọ́jọ̀ tó pásítọ̀ pé méjì ní ṣẹlẹ̀ o àwọn tí wọn ò ṣetán láti tẹríba torí pé wọ́n ń wòye pé Friday jẹ́ ọmọ Ọ̀ṣọ́fà hmm. hallelujah hallelujah èmi dẹ̀ máa ń gbàdúrà kan ní gbogbo ìgbà ẹni àdúrà òní mò ń gbà mm-hmm. pé mi ò ní ṣiṣẹ́ fẹ́ lómi ìjẹ hmm. èmi ò ní kọ́lé fẹ́ lómi èmi náà ò ní kọ́lé fẹ́ lómi ìgbé mi ní iṣẹ́ fẹ́ lómi ìjẹ bí ìrìn àjò yẹn ṣe rí gangan nìyẹn torí pé Ọ̀ṣọ́fà ni wọ́n pè Ọ̀ṣọ́fà lọ́lọ́run pè pé lọ́kọ́ ọkọ̀ ìgbàlà ìkẹyìn ìgbókọ̀ hmm. ilé mi ń jẹ́ ṣé bàbá tèmi ló pè ní bàbá tèmi kọ́ ló pè ní ọ̀ṣọ́fà ló pè tọ́mọ ọ̀ṣọ́fà tẹ́mi ọlọ́run bá wá yan ọmọ ọ̀ṣọ́fà wípé lọ ṣe pásítọ̀ ìjọ yẹn tí ó burú ni hmm, hmm. ṣùgbọ́n wọ́n wòye pé ẹ ọmọ ọ̀ṣọ́fà ní kò lẹ́tọ̀ọ́ àwọn ò lè bàbá káwọn tún máa sin ọmọ. ṣé èèyàn ni ń sìn ni. kò yé mi òun ló bí gbogbo ilé ìtẹ́sán yìí if you get to Emeko today tẹ́ ẹ dé ilẹ̀ àánú níwájú ilé àánú báyìí lẹ máa rí ibi tí wọ́n sin Papa Òṣọfà sí à ń pè bẹ̀ ní sẹ́pùkà. sẹ́pùkà. sẹ́pùkà bible verse ẹ̀ nìyẹn hmm. ibẹ̀ ni wọ́n sin Papa Òṣọfà sí kí ló tán lọ síbi síbi láwọn wa ẹ má bèrè ẹ bèrè lọ́wọ́ wọn ìgbà tó ẹ pé kí wọ́n lọ ń ṣe lù mẹ́kọ. Hmm. ẹ bàbá mi bèrè question lọ́wọ́ wọn pé ta ni ẹni tó fi ìjọ yìí rán gangan tó bá lè dárúkọ ìfún yín lágbájá báyìí náà fi ìjọ yìí rán o ẹni tó fi jọ ìran yẹn wọn agbọ́ pé ó ti sùn tó yà kí n kú sẹ̀lẹ̀ hmm. a máa ń sùn ni agbọ́ pé ó ti sùn níbo ló sùn sí tó wọn bá ti dárúkọ ìmẹ̀kọ fún yín kẹ́ mọ̀ pé kò sí mẹ̀kọ. bọ̀dọ̀mọ̀tà ń pẹ́ ìmẹ̀kọ ló sùn sí pé ìyá ẹ̀ lè mú wa débẹ̀ hmm. tó bá lè sọ pé àwọn tẹ̀ lè débẹ̀ ni torí wọn ò mọ sórí tí mo sọ fún yìí hmm. wọn mọ sórí tí mo sọ fún yìí ipò làwọn ń wá ẹni tọ́lọ́run bá dẹ̀ fi joyè tó ń fira ẹ̀ joyè káyé má bàa rí ni hmm. ọlọ́run fi ẹ joyè. ó dà mo fẹ́ béèrè béèrè kan ǹjẹ́ bàbá òṣòfà kí wọ́n tó sùn ǹjẹ́ wọ́n ti sọ àsọtẹ́lẹ̀ nípa ẹni tí ó máa dúró ní tàbí jókòó sórí àga wọn. hallelujah hallelujah. fídíò ẹ wà lọ́wọ́ mi tí n bá wá ní mo máa sẹ̀ǹdẹ̀ sí ẹ máa rí. bàbá òṣòfà wí ẹni tí ẹ̀mí ọlọ́run bá yàn kò sọ pé lágbájá hmm. ó ní ẹni tí ẹ̀mí ọlọ́run bá yàn òun báwo wá lèèyàn ṣe fẹ́ fẹ́ mẹ́ni tí ọlọ́run yàn. hallelujah ṣe rí ìjọ mímọ́ pé hmm. ìjọ mímọ́ pé friday tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí hmm. kì í ṣe pé òun náà kàn wà ń bẹ̀ wọ́n gbé àwọn wòlíì sẹ́mìnì ṣé òun nìkan ni bàbá ẹ̀ bí ni. ọ̀rọ̀ rẹ o wọ́n gbé àwọn wòlíì sẹ́mìí tó dẹ̀ confam wípé òun ni ó tọ́ sí láti ọjọ́ tó dẹ̀ ti yàn án tí wàhálà bá tiẹ̀ máa wà àná àwọn fámìlì ẹ̀ ló yẹ kó tẹ̀ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ a ò dẹ̀ gbọ́ rí hmm. gbogbo wọn ṣe kí ni bárùkù tí so àwọn wo ló wà lọ́wọ́ jẹ́ igi gbígbẹ tó ń fẹsẹ̀ halẹ̀ wọ́n lé ewúrẹ́ ń fẹsẹ̀ halẹ̀ níwájú olówó ẹ̀ hmm. ó máa dúpọ̀ ẹ̀ lásìí o. Hmm ẹ̀mí ọlọ́run ló yàn síbẹ̀ gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn láti ọdún tó dẹ̀ ti wà ńbẹ̀ ó ń dùn ó ń lárinrin ni. Hmm. ó dà níbi tọ́rọ̀ wá dé dúró yìí amúnáwó wa lè lè gba gbogbo àwọn olùṣọ́ ṣẹlẹ̀ tó jẹ́ pé lóòótọ́ àti lódodo ọlọ́run ló rán wọn nírú àsìkò tá a wà yìí. hallelujah. hallelujah. ṣe rí ìpè nínú ìjọ mímọ́ àyíká hmm. máa fira wa ṣe example ìpè nínú ìjọ mímọ́ ẹ jẹ́ kí n fi gbogbo ẹnu sọ pé ọ̀pọ̀lọpọ̀ olùṣọ́ àgùntàn pàápàá ni kò mọ ìpè ẹ̀ hmm. tí ọlọ́run bá pè ẹ́ wípé lọ gbé àgbélébù ǹjẹ́ iṣẹ́ tí wọ́n jẹ́ fún ẹ pé lọ gbé àgbélébù yẹn ǹjẹ́ wọ́n sọ fún ẹ pé báyìí ni kò ṣe iṣẹ́ olúwa yẹn hmm. orí mo ń sọ tí má dé mítìnì olùṣọ́ àgùntàn ń gbà mí wọ́n má ní kí n lọ sọ̀rọ̀ ìyànjú ọ̀rọ̀ ìbéèrè tẹ́ yìí gangan ó máa ń pẹ̀lú àwọn ọ̀rọ̀ mi gan pé hmm. ǹjẹ́ àwa olùṣàgùtàn ǹjẹ́ a mọ ìpè wa gangan kí ni ìpè ẹ hmm. Hmm. tọ́lọ́run pè ẹ lé lórí gangan. act of apostle ó ti là sọ́tọ̀tọ̀ oríṣiríṣi iṣẹ́ olúwa ló wà ẹlòmíì evangelist ẹlòmíì teacher ni mm-hmm. ó wà lónìí wòlíì wà now ẹ jẹ́ kí fara mi fún fún fún yín nígbà tí iṣẹ́ ìránṣẹ́ yìí máa dún gan pé lọ gbàṣẹ́ olúwa lọ gbàṣẹ́ olúwa lọ gbàṣẹ́ olúwa mo wá bí àwọn màlẹ́kà yẹn fún ara mi kí ni iṣẹ́ kí ni kí n lọ ṣe ń bẹ̀ wọ́n ní you are a ní pé banker rèé o ó póríṣiríṣi ń bẹ̀. Hmm. àwọn tẹ́lá wà àwọn tó máa sanwó wà àwọn káṣíà wà mánéjà hmm. fúnra ẹ wà ó wà ń bẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ hmm. hallelujah hallelujah ọlọ́run jì sí sọ fún mi pé mo yàn ẹ́ gẹ́gẹ́ bí wòlíì ọlọ́run ṣùgbọ́n òun lọ jagun ni hmm. wípé ẹnikẹ́ni tí ogun bá dojúkọ pé gbogbo àdáró lé ẹ lórí ẹ máa yọrí sí rere ó ní iṣẹ́ ìbùkún díẹ̀ ni o ó nínú ogun tó bá ń jà yẹn ló ti máa máa jẹ hmm. hallelujah hmm, hallelujah ṣe rí pé mo ti là fún yín. Hmm. òun ló jẹ́ pé kẹ́lẹ́ àwọn ẹ bèrè mi ní gbogbo ibi pé ẹ máa rí olùṣọ́ àgùntàn kan wòlíì kan igbó kọ yìí. àwọn èèyàn náà rí yìn gbogbo gbogbo ń lọ káàkiri àgbáyé ni. wọ́n á sọ mi pé hmm. ogun màníyàn máa ń jà ní ìjọ mímọ́ torí èmi máa ń fẹ́ràn pé kọ́ sọ pé wọ́n ní obìnrin tó ń gbé wáyé o oyún tó wà nínú ẹ o ó ti lé lọ́dún méjì o hmm. kò síbi tó hàn gbèdé o wọ́n ní kò ní bí o tó bá dórí òkè orí òkè gbógun mi lẹ́wà yìí tó bá dórí òkè àṣẹ ọlọ́run ni gbogbo ohun tó ń dèèyàn ọ̀run á tu mi ò lè ṣàṣetì ní díẹ̀ for the past thirty two years hmm. mi ò ṣàṣetì ní díẹ̀ so mo mọ̀ pé tọ́lọ́run pè mí ó kàn ní bí wọ́n ní daddy i need blessing ẹ mo need blessing ẹ jọ̀ọ́ aláàánú ni mò ń wà wọ́n ní tígi bá wó lugi hmm. orí ẹ̀ làwọn kọ́kọ́ rí e máa béèrè lọ́wọ́ ìwé ẹni bẹ́ẹ̀ pé ogun tó ń jà ẹ̀ ń kọ́ ìjọ hmm. ti wádìí ẹ̀ tó tó bá nídìí o ò tì ní máa kó máa náwó tẹ́lẹ̀ kó má rí owó ná mọ́ òun ló ń sọ ọ̀pọ̀lọpọ̀ olùṣọ́ àgùntàn di ẹni tí ò mọ̀ ọ́ ṣe hmm. torí ẹni tó wá yẹn lára ìyànjú tẹ́ ní kí n gba àwọn olùṣọ́ àgùntàn nímọ̀ láwa lẹ́nu ẹ̀ mm-hmm, mm-hmm. ẹni tó wá yẹn tó wá blessing wá tó gun ń jà hmm. tó ò ṣèwádìí ẹ̀ ẹ pé ah náà nǹkan tó ń ṣe yẹn yẹn ṣó lè rí hundred thousand hmm. ṣó lè rí one fifty thousand ogún àjọyìnwó àrí owó yẹn sísìn blessing yẹn á dé hallelujah hallelujah àwọn tí ó dẹ̀ ń jà tó ń àwọn tó ti straw bọ ìlú ẹni yẹn lára hmm. wọ́n ń fà á wọ́n wà ní kọ̀kọ̀ hmm. wọ́n máa wù ú hmm. blessing yẹn á wá dé fún láàrin oṣù mẹ́ta ogun kan tí olóògbé wá sí ọ̀dọ̀ olùṣàgùtàn yẹn láàrin oṣù mẹ́ta ogun á wá di times ten ṣé kò tá lábùkù ṣùgbọ́n ní ṣé wíwá báyìí ó kọ́kọ́ fèsì ogun ayé ẹ̀ hmm. blessing yẹn máa wá miraculously ni systematically ni. kì í ṣe pé yóò kàn lè yí. no no no no no no no. Hmm. ìyẹn ni pé kò ń sí májíìkì ni. kò sí nǹkan tó ń jẹ́ májíìkì sà kò sí nǹkan tó jẹ́ májíìkì hmm. nǹkan tó bá gbìn òun ló máa ká òun ló ṣẹ́rí ibi tí mo wà yìí ọ̀pọ̀lọpọ̀ irú ẹ̀ ló máa ń wá síbi èmi máa sọ fún wọn wípé tó bá jẹ́ májíìkì lòun wá ọ̀dà nǹkan wàá sí padà sí títì yẹn signboard pọ̀ hmm. ṣùgbọ́n tó bá ṣetán láti sin ọlọ́run ọlọ́run kó ṣe ìfẹ́ ẹ̀ nínú ayé ẹ̀ wádìí tó ń fẹ́ gbà hmm. so àmọ̀ràn mi fún ọ ní wípé ẹ má jẹ́ ká máa ro ohun ta fẹ́ jẹ àbò ohun ta fẹ́ jẹ́ tó ń tọ́pọ̀lọpọ̀ olùṣọ́àgùtàn lé níta nísìnyí nìyẹn ah olùṣọ́àgùtàn chọ́ọ̀chì yẹn òun kọjá ń bẹ̀ báyìí lẹ́sọ̀ọ̀sì ló pàtì síwájú chọ́ọ̀chì yẹn ah hmm. àfikún òun náà gun lẹ́sọ̀ọ̀sì yẹn Hmm. ẹ̀dá tí ọba mọbi tẹ́gbẹ́ ti là ní. ó máa sáré kú ni. Hmm. hallelujah. wọ́n ti béèrè irú ẹ̀ lọ́wọ́ mi rí ní mítìn pé ọ̀rẹ́ ìdìbò pẹ́ńsù ló ń gún yín náà ó dé fọ̀nà hàn wá ẹ bí mi pèsè wo ni mo fún wọn. ọ̀nà mo ní graduate graduate mélòó nínú àwọn ọmọ yẹn ẹni ń béèrè lọ́wọ́ mi yẹn hmm. àwọn ọmọ primary six ni ọmọ kọ́kà èmi ń ráre káàkiri nínú wọn ni mo ní i have three graduates in my children mo ní oúnjẹ ọmọ lórí tí mo ń jẹ Hmm. ọmọ ló ra tí mi nídìí hmm. mo ní mi dẹ̀ tí ì gun mọ́tò mo máa gun gun mọ́tò hmm. mo lọ tọ́jú àwọn ọmọ yẹn ó wọ́pọ̀ wájú mi bí odò ni so iṣẹ́ olúwa bó bá ṣe ṣe sí ló máa jèrè ẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ gbaṣẹ́ olúwa tóbi pé ó gbà á torí ebi torí ebi eléyìí tí wọ́n ń pè ní ebi lende ebi lende bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ gbà wípé àwọn ẹgbẹ́ mi ṣe n kà hmm. ṣàìṣe hmm. torí pé ọkọ ti gbà ọ ń bè lọ́mi pé ah, olùṣọ́ ìgbókọ̀ yìí wọ́n àlẹ́ ṣe ń ṣe tó máa wá sí kórè mi lọ́dún ọdún báyìí wọ́n bọ́ lè ṣe ń ṣe ẹtún mo ṣọ́ọ̀ṣì yìí ẹ ọ̀pọ̀lọpọ̀ ṣọ́ọ̀ṣì lè máa dé wọn ò fìlẹ̀ báyìí fìlì bí báyìí hmm. báwo lè ṣe ń ṣe ẹ tẹ́lẹ̀ máa fìlì bí lásán a million million plus ní nǹkan kan ní bá pàtó ṣọ́ọ̀ṣì fún yín a lè kúrò mi lónìí sá. àròjọ mi ni àtúntò àlè kúrò mi gbogbo blọọkì tẹ̀ wọ́n lórí dùn orí yín lẹ fi rù. ni mo fi mo fi gbogbo blọọkì tẹ́wọ̀n lórí orí mi mo fi rù. Ah, ah. mo gba bíríkìlà kan ṣoṣo mo gba èmi ni labour ah, ṣùgbọ́n wọn mọ gbogbo ìgbà yẹn. ọ̀rọ̀ tí ń bọ̀ ṣì ń bọ̀ ń bẹ̀ kì í ṣòní ọ̀rọ̀ tí ṣì ń bọ̀ ń bẹ̀. Hmm. kéèyàn mọṣẹ́ tó gbà ó mọ ìpè tó gbà ó mọ máa dùn ní o kò ní kòrò fún àdúrókọ Jésù. àmín ó dà nípa àwọn ọmọ ìjọ sẹ̀lẹ́ jákèjádò àgbáyé wọ́n ń wò yín lọ́wọ́lọ́wọ́ báyìí mo fẹ́ kẹ́ ẹ fún wọn ní ọ̀rọ̀ àmọ̀ràn. hallelujah. hallelujah. ó ní ìjọ mímọ́ kan sọ ó ní ọmọjọ́ celestial mímọ́ látọ̀run mímọ́ wá ni à ń hó fayọ̀ à ń bú sayọ̀ à hallelujah ẹni tọ́lọ́run ṣe tirẹ̀ ta ló lè kọjú já sí i ṣe rí gbogbo ọmọ ìjọ Celestial Church of Christ pátápátá hmm. àmọ̀ràn mi fún wọn lónìí ni wípé kọ́ mọ ẹni tí wọ́n ń sìn o kọ́ mọ ọmọ ẹni tí àwọn ń ṣe torí àwọn ohun tí mò ń rí lórí social media concerning Celestial Church of Christ members kò fi bẹ́ẹ̀ dùn mọ́ mi nínú hmm. mo dẹ̀ mọ̀ pé àwọn èèpo láàrin àlìkámà là ń rí lórí social media tọ́lọ́run dẹ̀ máa yí wọn padà láìpẹ́ wọ́n mọ ẹni tọ́lọ́run tí ọlọ́run tí wọ́n ń sìn torí ìjọ mímọ́ kò fẹ́ gbé òfin àti ìlànà wà nínú ìjọ mímọ́ ẹ jẹ́ ká máa tẹ̀lé òfin àti ìlànà gbogbo bọ́n ṣe máa ń kà nínú ìfilọ̀ kí wọ́n máa tẹ̀lé kọ́mọ ìjọ mímọ́ kó máa ṣe déédéé ká máa ṣẹ̀sìn wa torí ọ̀pọ̀lọpọ̀ ò ṣẹ̀sìn mọ́ hmm. a ò ṣẹ̀sìn mọ́ nígbà tí àkókò tá a bá wà nínú Sunday service tí onífilọ̀ secretary of the church tó bọ́ sórí àga wàásù lákòókò ìfilọ̀ ẹ máa rí wọn ìgbà inú wọn máa bẹ̀rẹ̀ sí ní jáde síta kò sí sunday kan tá a bá ṣe service lórí òkè tá a wà yìí tó bá ṣe ìfilọ̀ tán tó bá gorí àga wàásù màá tún béèrè lọ́wọ́ pé ìwọ yìí kí ni onífilọ̀ sọ lónìí hmm. nínú ìfilọ̀ ọ̀pọ̀ máa ń fèrè náà ni o hmm. torí kò sí ọkùn ẹ̀ níbẹ̀ màá tún mú padà sípò nǹkan báyìí náà sọ Hmm. wọ́n ní kẹ́ ṣe nǹkan báyìí lọ́jọ́ wednesday ẹ ṣe nǹkan báyìí lọ́jọ́ hmm. friday ẹ ṣe nǹkan báyìí lọ́jọ́ sunday ṣe àti gbọ́ àbẹ́ gbọ́ hmm. èmi tẹ̀ tún máa ń ṣe kí nìkan fún ọ tó bá di the following week mo máa ń hawo gan ẹyẹ wò mí yo mo ń háìbò ní church ọ̀nà tí mo dẹ̀ gbà fi ń halí lẹ́yìn torí pé kọ́kọ́ lọ́wọ́ lè máa ṣí sílẹ̀ náà ni ní last week sunday ẹ̀kọ́ wo la kà fún ìwàásù tá a ṣe ẹ̀kọ́ méjì tá a máa ń kà ní every sunday ẹni tó bá mọ ẹ̀kọ́ àkọ́kọ́ kó sọ fún mi two hundred naira rèé ó lè jẹ́ káàdì two hundred naira bíi mtn kankan bẹ́ẹ̀ mhm. ẹni tó bá gbà wọ́n gba káàdì tó máa ń jẹ́ kí wọ́n máa fi ọkàn wọn sí ibẹ̀ táwọn mhm. olùṣọ́ bá pè máa tẹ̀lé irúkọ báyìí kì í ṣe pé àgọ̀ hmm. lára ẹ̀kọ́ náà ni nǹkan tó fi kọ́ àwa ni ọ̀gá mi ń gbà mí báyìí tá a bá dé meeting hmm. ó lè sọ pé ní last month last month ó lè gbé pálí bisikíìtì dání hmm. kò sí ní tí ò lè gbé dání mo sọ ọ̀rọ̀ ní aago báyìí aago báyìí kí lóun tóun sọ ní táìmù yẹn wọ́n tó bá gbà hmm. ẹni tó bá gbà ó máa kó bisikíìtì jáde báyìí á dà sí wọn láàrin àti hmm. bẹ́ẹ̀ so ó máa ń jẹ́ káwọn èèyàn máa listen attentively. Hmm. láti pọkàn pọ̀. pọkàn pọ̀ sí ojú kan náà so ládàá ìmọ̀ràn mi nìyẹn èdè tí àwọn youth wa nínú ìjọ mímọ́ torí pé àwọn lọ́jọ́ ọ̀la Celestial Church of Christ fún àwọn youth wa kí àwọn náà kọ́ máa ṣe déédéé kọ́ máa rìnrìn àjò tó dára nínú ìjọ mímọ́ because irú tìbẹ́tọ̀ tẹ ló ń sọ̀rọ̀ yìí tẹ bá wo àwọn nǹkan tó bá tó ń rí tó fi ń sọ ní sáìdì wọn lọ́hùn kò lè jẹ́ sáìdì ìmẹ̀kọ́ kò sí ẹ má ti ní mo tún padà sọ̀rọ̀ ìmẹ̀kọ́ hmm. ọ̀rọ̀ yẹn ń kà mí lára gan hmm. ọ̀rọ̀ ìlú ìmẹ̀kọ́ yẹn ń kà mí lára gidi gan àwọn youth náà lè máa rí irú nǹkan bẹ́ẹ̀ ní ọ̀dọ̀ ẹ̀ ní sáìdì àárín wọn lórí social media irú àwọn nǹkan tí mo ní mo ní lórí social media yẹn náà àárín àwọn diocese ni hmm. kò lè wáyé ní trustee trustee yẹn gangan ní sẹ̀lẹ̀ tó ti yẹ yín bẹ́yẹn àgbọ́yé so àmọ̀ràn mi pé kán yí padà sí ọlọ́run kán bá lè jèrè ìjọ mímọ́ torí bí èèyàn bá ṣe rere á gba rere tó bá sì ṣe ibi á gba ibi rere ni gbogbo àwọn àgbà lórúkọ Jésù. àmín àmín ó dáa àwọn èèyàn kan wà tí wọ́n ń fojú ikùdíẹ̀ káàtó wo ìjọ sẹ̀lẹ̀ lágbàáyé wọ́n máa ń sọ pé ìjọsẹ̀lẹ̀ hmm, a máa ń fojúkojú wo ìjọsẹ̀lẹ̀ ọ̀rọ̀ wo lẹ́ni fún wọn. irú ojúkojú yẹn ṣé ẹ lè fún mi ní àwọn yìí máa ń sọ pé àwọn onípanṣágà ni wọ́n alágbèrè ni wọ́n onígbà ni wọ́n ọ̀rọ̀ wo lẹ́ni fún wọn. hallelujah. hallelujah. ohun tí èèyàn bá ń ṣe ó dàbí ọkọ àti ìyàwó mm-hmm. tí ìyàwó lọ sọ́jà tó dé obìnrin tó ti lọ tó ti ṣiṣẹ́ tó ti rẹ̀ ẹ́ tó wá dé tọkọ ẹ ní bọ́sibí bọ́sibí mo fura sí ẹ ilé ọkùnrin ló ti ń bọ̀ hmm. tó bá ti dé látọjà o máa o máa bọ́sibí àdúgbò o máa lọ sanra o máa lọ ó ṣe jágbó gbàlọ́ fi ń sanra hmm. ẹni tí lọ látàárọ̀ dájúdájú ohun tọkùnrin yẹn ń ṣe ló lò kóbìnrin yẹn ń ṣe hmm. ṣó ti yẹ yín ṣe rí àwọn tó ń sọ ọ̀rọ̀ yẹn gangan tó ń sọ pé ẹsẹ̀ lè ṣe gbá ṣe lè ṣàwo ibi gbogbo la ti ń kádìyà lẹ́ẹ̀ kò síbi tí ṣe ò sí ètí táwọn ní àwọn rí ìṣẹ̀lẹ̀ yẹn èmi ò rí nǹkan bẹ́ẹ̀ rí o hmm. tọ́ba náà ń sọ̀rọ̀ ṣẹlẹ̀ tá a wà nínú ẹ̀yìn sà mi ò rò pé ìyọ̀kọ́ lè sọ mi pé sún sẹ́yìn wọn mi ò tí ì rí tó máa sọ pé sún sẹ́yìn mo sọ èjì tí mo ti wà nínú ẹ̀ fún yín. ọ̀rọ̀ wo lè wá ní fúnrú àwọn èèyàn bẹ́ẹ̀ gangan. ṣé àwọn tó ń sọ̀rọ̀ yẹn tó ń sọ̀rọ̀ yẹn hmm. eh, ṣe bíbélì sọ pé Isaiah thirty three ó ní ìwà ìbànújẹ́ ènìyàn hmm. tó ń bá èèyàn jọ kiri olóòjọ tó bá dẹ́kun àti ìbànújẹ́ là ó bá òjẹ kalẹ̀ hmm. wọ́n dákẹ́ kan jáwọ́ nínú ẹ̀ wọ́n yéé ṣe bàjẹ́ sẹ̀lẹ̀ kì í ṣe ìjọ tí èèyàn lè máa sọ̀rọ̀ ìbàjẹ́ sí ó dàbí ìrìn àjò Mósè nígbà tọ́lọ́run ní kó lọ kan ọkọ̀ ìgbàlà ìkẹyìn hmm. tó polongo títí abẹnú àánú àjàre tó níwà tó ní kó lọ kọ́kọ́ ìgbàlà ìkẹyìn mhm. tó polongo títí mm. fáwọn ènìyàn yìí pé ọlọ́run ní kí n lọ sọ fún yín o ẹ jẹ́ kájọ kọ́kọ́ pa ọ̀pọ̀ kájọ kọ́kọ́ yìí o mm. torí ọlọ́run wípé ẹ̀kún omi ń bọ̀ o kó má bàa gbé yín lọ o bíbélì sọ nínú Genesis ó ní ọ̀pọ̀lọpọ̀ ń mutí káàkiri. bẹ́ẹ̀ ni wọ́n ti ẹ̀ ń fi ṣe lẹ́yà gan. wọ́n ti ẹ̀ gbé káàkiri to the extent wípé wọ́n tún padà lọ ń ṣe ìgbọ̀nsẹ̀ hmm. sínú ọkọ̀ ìgbàlà ẹ̀kẹ́ yẹn hmm. hallelujah ọkọ̀ ìgbàlà ẹ̀kẹ́ yẹn lájọ wà nínú èyí o ó ní ọkọ kẹ́yìn ti dé kristi ń pe ẹlẹ́ṣẹ̀ ó wá sọ pé àwọn oníyè méjì wọ́n yógun lẹ́sẹ̀ èbúté òfò hmm. Hmm. àwọn tó ń sọ̀rọ̀ burúkú yẹn sí hmm. wọ́n máa ń gbé wọn wá sà ṣẹ́kì sàṣírí fún yín ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń sọ̀rọ̀ burúkú sí ìjọ mímọ́ yẹn wọ́n máa ń gbé wọn wá wọ́n máa ń wá gbà wòsàn bí òru náà fi máa ń wọlé <laughs> hallelujah hallelujah òru náà fi máa ń gbé wọn wá torí pé lára wọn ló lọ ṣe gbọ̀nsẹ̀ ìran wọn ló lọ ṣe gbọ̀nsẹ̀ sínú ọkọ̀ ìgbàlà kẹyìn tí níwà kàn gbà yẹn lọ́hùn hmm. ṣé ẹnu tí ohun tí Genesis sọ nípa nígbà yẹn lọ́hùn pé nígbà tí àìsàn burúkú dé bá wọn ẹ̀mí Ọlọ́run wá sọ fún wọn pé kò síbi tájú lè gbà wòsàn yìí o hmm. yìí pé àfikẹ́ lọ sínú ọkọ̀ yẹn gangan ẹ lọ máa yíra mọ́ bẹ́ẹ̀ báyìí ya gbogbo ẹ̀tẹ̀ tó bò yín yẹn a máa kúrò hmm. wọ́n tẹ̀ lọ tí tí tí tí tí tí kò sí gbọ̀nsẹ̀ kámọ́ nínú ọkọ̀ yẹn àwọn tó ṣe wọ́n padà lọ fórí wọn kó nǹkan wọn bó ṣe rí yìí wọ́n bá rí fún wọn bẹ́ẹ̀ wọ́n jáwọ́ láti máa sọ ìsọkísọ sí ìjọ mímọ́. tọ ẹ ṣeun ọ̀rọ̀ rèé o mo mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń wò ó èmi ò lè béèrè gbogbo ìbéèrè tó ṣeé ṣe kó wà lọ́kàn yín tán ẹ̀yin náà lè bá wa pàdé ní comment section yẹn láti jẹ́ ká mọ̀ kí ló wà lọ́kàn yín àwọn ìbéèrè tẹ́yin náà bá sì tún ní ẹ kàn síbẹ̀ ìrọ̀rùn ló bá dé ó dáa náà ẹ bá wa kí àwọn ènìyàn tó ń wò yín kẹsì tó dárúkọ yín lẹ́ẹ̀kan sí. lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni venerable super evangelist prophet kẹ́hìndé olúfẹ́mi gbókọ̀yí tí mo jẹ́ olùṣọ́ àgùntàn ti celestial church of christ tèmíolúwa model parish ní ìlú èrúbè ní along mapoli ojere road nílùú abẹ́òkúta mo kí gbogbo ojú tó ń wò wá lẹ́ẹ̀kan sí mo kí gbogbo etí tó ń gbọ́ wa ní orúkọ jésù kristi ti násàrẹ́tì ìjọba ọ̀run kò ní jẹ́ ìwọ̀ fún gbogbo wa o. àmín. ṣùgbọ́n ẹ jẹ́ ká yí padà sí ọlọ́run. àmín. ògo ní fún jésù lókè ọ̀run. hallelujah tọ kò ní jù báyìí lọ nítorí yorùbá ní mọ̀ọ́dẹ́mọ̀ọ́gẹ̀ ìpín ìpéjú ńlá aláfìlà bí fìlà bá kọjá ìpín ìpéjú á di baba tí ò sí nǹkan kódà gele gan gbọ́dọ̀ kọjá pé nǹkan ojú agbó parọ́ ni <laughs> tọ olúwa tóbi lọba fásùgbà ló kọ mi ò bẹ́ńbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí mo mọ̀ pé ti wò lónìí bẹ́ńbẹ́yẹ́kẹ́ ó yá ẹ máa share fídíò yẹn jákèjádò àgbáyé ẹ share ẹ̀ lóní bẹ̀ǹbẹ̀yẹkẹ.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 dùnjú ó bá fẹ́ ó gbà yìí òun ni ẹ máa wò ó. àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí ojúlówó ìròyìn ẹ̀gbọ́n tí wà ní í ṣe torí ẹyẹ bí ọ̀gìn òsì kìnìún lọ bá ẹran ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bembeyeke TV. Oya. Oh, yeah ìkànnì eléyìí lẹ́sìn jù ó bá fẹ́ ó gbà yìí òun ni ẹ máa wò bóyá sọ pé ó ti lọ bẹ́ẹ̀ yẹ kẹ́ẹ̀tì ilẹ̀ ti máa rí bẹ́bẹ́ ìkànnì eléyìí lẹ́sìn jù Daniel Salmon ló mú mi láàyè òun ni ẹ máa wò.